ورحمة الله تعالى وبركاته ẹ̀yin olùgbọ́ wa nílé akínkú etígbọ́ akínkàbọ̀ sí ojúwòran wa ètò yín ètò ẹ̀dógbò mùsùlùmí gbàgede Firdaus eléyìí tí àjọ mùsùlùmí the Muslim Congress ní Ọ̀yọ́ state tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ àwọn afáwa wọ́n tún ti délé ní láti tẹ̀síwájú lórí ní tàà pé ní almuayasha ma alquran ètò báwo la ṣe bá alquran nílò láṣẹ gbọ́ àgbọ́yé ẹ̀ láṣẹ kẹ́kọ̀ọ́ ẹ̀ ní ìtẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù Ramadan àkòrítà fún tọdún yìí náà ní fàfẹ́rù ilallah gbogbo àwùjọ ló ti dàrú yìí kódà ọlọ́kọ̀ tí ń wà ó ní ó ti fẹ́ forí sánpà àwọn ibi tá a dòrí ẹ̀kọ́ alukurani wa mú ibi tá a dòrí ẹ̀kọ́ wa òun náà ní ká dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run àwọn àfáà tó ti wà ní ìkàlẹ̀ lẹ́ni àwọn sáàdù wa tí wọ́n jẹ́ àfáà wa àgbà ní àjọ mùsùlùmí gbogbo nàìjíríà àti ibikíbi bákan náà tí wọ́n tó jẹ́ mufti fún àjọ conference of islamic organization àjọ tó kó ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mùsùlùmí jọ ní ilẹ̀ yorùbá àná ni àwọn ustaadu wa dukula muhammed shafi asalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. bákan náà ní ẹgbẹ́ ọ̀tún wọn lọ́wọ́ ni àfáwà ajánásí wọn àfáwà imam abdulhafiz abdulaziz asalaamu alaykum. wa aleykum salaam wa rahmatulah. àkótó di pé a máa bá ètò tèmi lọ wọn bá ní ṣe àyọkẹ́ nínú alukur'an lórí àwọn àyà tí a fẹ́ ṣàgbéyẹ̀wò bisimilah. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر ní ọ̀dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní bí ìlú kan bá ń tò ọmọ àlè ni ò tí ì dàgbà gbogbo nàìjíríà ló ti dàrú lókè délẹ̀ yìí ó fi hàn pé ọmọ àlè ti pọ̀ ní nàìjíríà kọ́lọ́mùbá kí ó ṣàánú wa bó láṣẹ wá fòpin sí àwọn àdánwò tí a ń kojú yìí náà ní ká wú tegbòtegbò ká palẹ̀ rẹ̀ mọ́ láti ṣàlẹ̀ ẹ̀rí ọ̀nà wo òun náà ni ojú wo ni ẹ̀sìn fi wo ìwà àgbèrè ewu onísìnbẹ̀ńbẹ̀ òun náà ni àwọn kan tí wọ́n fẹ́ máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ pẹ̀lú wa bisimilahi. ọ̀bẹ̀lá ìsinmi náà lè fi náà ṣe tọ́nu rọ̀ jíìn. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين محمد بن عبد الله وعلى سر الأنبياء ورسل وعلى آله وصحابته أجمعين وعلى كل مدى بدعوته وسن بسنته واهتدى بهدي إلى يوم الدين مع بعض أقبل فم الله الحمد لله أدبني أكسي الحمد لله apari ọ̀pọ̀ agbẹ̀gbọ́n alhamdulilayi rabilalamin atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣáájú wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti fún àwọn ọmọlẹ́yìn ẹ̀tì agbọ́lọ́gbàgbọ́ pẹ̀lú ẹ̀ ìjọkùnrin ìjọbìnrin wọn ìjáradé ìjárata wọn ìjọmọdé ìjágbàlagbà wọn ìjọlò wọn ìjátálákà wọn ìjọlórí wọn ìjọmọlẹ́yìn ọgbọ̀n pátá náà látọrọ ìkẹ́ ìgẹ̀ fún bẹ́ẹ̀ ni àdádó lórí wọn gbogbo ẹnikẹ́ni náà tó fi ìwà kí ọlọ́run bá dékọ́ ọlá kúbánà ṣe kẹ́ ìkẹ́ fáwọn náà títí ti lórí àwọn náà tá à ń bẹ̀lá ilé ni tí lórí àwọn tá à ń bá yín sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wa àti káàkiri gbogbo mùsùlùmí àgbáyé ọlọ́run lọ́mọlẹ́yìn rẹ̀ fún Muhammad sallallahu alayhi Ramadan tí ọlọ́run bá ní kí bẹ̀rẹ̀ yìí oṣù ńlá ni oṣù ó ní àtàkùn àtàkùn Ramadan Ramadan tó wájú wá bá yín o ṣáàrù baraka ó ní sọ àlùbáríkà ni. ṣàkùnmọ̀lọ́hù fi. ọlọ́ba àlekẹ́ ọlá á da àánú ìkẹ́ á dàbò yín bẹ́ẹ̀. fayunzilu rahma. ọlọ́ba àlekẹ́ ọlá yọ sọ àánú ẹ̀ kalẹ̀ ní lórí àsìkò àánú rẹ̀ àsìkò sọ̀kalẹ̀ àánú ọlọ́run náà la wáyé. wayahuttu li khataya. wayahuttu li khataya. ó lásìkò dáhùn wáyé gbogbo ìdọ̀tí ẹ̀ṣẹ̀ ọlọ́mọ gbọ̀n dànù ọ̀mùtí ọlọ́mọ foríjì oríṣìíná ọlọ́mọ foríjì òwúrọ̀ oníjìbìtì òfófó gbòòrà gbogbo tó jẹ́ àwọn àwà burúkú yẹn ẹ ń gbowó èlé ẹ ń gbowó ẹ̀yìn gbogbo ìpátá oní wọ̀yà hótó al-khataya wàyánfòrò lọ́wọ́ ilà tànà àfọ́sẹ̀kùn fi. wọ̀yẹ̀sẹ̀jì bù fi dùn. wọ̀yẹ̀sẹ̀jì bù fi dùn. ó ń bá kan náà bẹ́ẹ̀ bá ti ń pe ọlọ́run lọ́mọdá yín lọ. ṣàrò Ramadan ṣàrò dùwà wal munajat Ramadan tá a fi bẹ ọlọ́run ọba ni tá a fi bọ́lọ́run ọba sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. tọ́lọ́sì fi gba àdúrà ẹ̀rí inú àwọn àyà Ramadan dábàá wò chapter two verse one hundred eighty six ẹgbẹ́ tọ́lọ́ sọ ni. wa idha sa'alaka ibadi anni. ọlọ́run adé Muhammad tí àwọn ẹrú mi bá bí ẹ lè ní pa mi pé mi ọlọ́run mo jìnnà ni àbí mo súnmọ́ àwọn fẹ́ pè mí. fàyín ní kọrí bọ̀. mo jẹ́ wọ́n mọ̀ pé mi ọlọ́run tí wọ́n ń béèrè ń pẹ́ mo súnmọ́ pẹ́kípẹ́kí bíi sàn. ujibu da'wata da'i idha da'an. èmi ọlọ́run bá alẹ́ kẹ́ ọlá gbogbo ẹ̀ bá ti pè mí ni mo máa dá lóhùn ní gbogbo ìgbà tó bá pè mí àgàgà ẹni bá tó bá pè mí lóṣù Ramadan oṣù dáhùn èmi ọlọ́run ọba ní. falyastajibu li. ṣùgbọ́n tí ó pè mí náà pẹ̀lú májẹ̀mú ni o kó náà kọ́dé mi ọlọ́run ọba náà lónìí náà. wal yu'minu bi. kó sì gbà mí gbọ́ nínú àwọn ṣurutu listijaba nù. Allahu akbar. káwa náà dọ́lọ́ lóhùn sọ̀dá lóhùn káwa náà gbàgbọ́ sọ̀gbàgbọ́. la'allahum yarshudun. wọ́n látara díẹ̀ wọ́n dẹni wọ́n dẹni ìmọ̀nà wọ́n á dẹni tọ́sọ́nà tajibu fihi du'a. ọlọ́ba máa ń gbàdúrà ń bẹ̀. wàyànzuru allahu ilà tanafusikum fihi. wàyànzuru allahu ta'ala wo ìsẹ́lápàǹtẹ̀tẹ̀ yín nínú oṣù yìí gẹ́gẹ́ bí ìbéèrè àná. pé ọlọ́ba àlekọ́lá ọfẹ́ wo afa alagbaja dimi ka ẹ ti lọ jìnnà o ọkàn àtàbọ̀ lè wà lórí ẹ mi lọ jàrà mọ́ hmm. ah, báwo ni duhain ah, lájọ tí mi bọ̀rẹ̀ Ramadan raka mẹ́jọ mẹ́jọ lè mi ń ṣe o ah èmi ìṣẹ́jú méjì lọ mi náà fi kún hmm. èèyàn méjì lẹ́ni fún ní oúnjẹ sínú ah nígbà tá a bẹ̀rẹ̀ yìí o wọ́n ti tó bíi seventy ah ẹ jẹ́ ọ̀jẹ̀ náà gbogbo jẹ́mi sí láti gba tí mo bẹ̀rẹ̀ ó ti kọjá mẹ́wàá wọ̀yántòrò lọ́hùn. tààlà ilá tánà fòsìkùn. ọ̀fẹ́ gbẹ́sì máa ṣàlápàdé lórí dáadáa. wọ̀yùbáhì bíkún mọ́lá ìkàtà. wọ̀yùbáhì bíkún mọ́lá ìkàtà. ọlọ́wọ́ máa fi àmà yọ máa fi ṣèyàn lórí àmàlẹ́kà alẹ́ ìmàlẹ́kà àwọn ẹ̀dá àwọn ọmọ ẹ̀dẹ́yàn tí mo fẹ́ dáńjọ́ sí tẹni wọ́n máa para wọn wọ́n máa dẹ̀jára wọn sílẹ̀ àwọn ní à ń fi ògbẹ́ gbẹnu ní à ń fẹ́ bí panu nítorí èmi ọlọ́run ẹ wo bẹ́ẹ̀ sẹ́rọ̀ dúdú ẹ wò bí ojú wọn ṣe kọ́rẹ́ lọ torí pé mi ọlọ́ba ni mo pàṣẹ pé àsìkò tí wọ́n wà yìí wọ́n gbọ́dọ̀ jẹ wọ́n gbọ́dọ̀ mu ìtọ́ jẹ́ ẹ̀tọ́ fún wọn lóbìnrin wọ́n gbọ́dọ̀ súnmọ́ mo pàṣẹ fún etí wọn mo pàṣẹ fún ojú wọn mo pàṣẹ fún ẹnu wọn mo pàṣẹ fún ẹsẹ̀ wọn mo pàṣẹ fún abẹ́ wọn wọ́n sì tẹ̀lé àṣẹ mi. Allahu ibahi bikum malaikata. ọlọ́lọ́ ọba àlekẹ́ ọlá yóò máa wí sèyàn lánàá màlẹ́kà. fa'arullah min anfusikum khayra. aa ah! anabi ni ẹjẹ kọlọ́hún orí dáadáa lára yín ẹ fi dáadáa hàn ọlọ́hún inú oṣù yìí ẹ fi dáadáa hàn ọlọ́hún kódà nú àwọn ẹgbà wa mi ó ní yunadi munadi. wà yunadi munadi abáàgì alẹ́xẹ́rẹ́ àkọ́bẹ́lì. ó ní olùpèpè kọ́ máa pèpè ní gbogbo oṣù ramadan ní gbogbo ọjọ́ ramadan a ya abáàgì alẹ́xẹ́rẹ́ gbogbo ẹ̀ tó lọ́ọ́ fẹ́ ṣe rere àkọ́bẹ́lì. àkọ́bẹ́lì àsìkò rere rẹ̀ owurọ̀fẹ́ nani ni àsìkò èrè ìmọ̀lọ́fẹ́ náà ni àsìkò èrè sàràrọ̀fẹ́ sí ni àsìkò èrè gbogbo tí a sì yẹ tí a pè lásìkò rere rere àsìkò èrè. wọ́yà báàgì aṣọ́r. wọ́yà báàgì aṣọ́r rẹ̀ àkọsẹ́. ìwọ́tọ̀ fẹ́ ṣe bí àsìkò kìí ṣe àsìkò bí ẹgbẹ́ ibi ẹgbẹ́ dè tó pẹ́ mi ọlọ́run bá gán ti gbé èṣù dè àwọn amúdi inú àwọn èṣù tí ẹ máa da yé láàmú ti gbèdè ẹnẹ gbé tàyíká yín dè ìyẹn la fi ń gba ìjọba nímọ̀ràn ẹ bá ní gbésù dè ẹ jẹ́ kí a rí jáwó rọ̀báàni jáwó lìmáàni fi Ramadan ẹ fún wa ní àyíká ìgbọ́lọ́mọgbọ́ àyíká ìjẹni ọlọ́run Ramadan látara kí là ń gbọ́ inú rédíò kí là ń wò nínú tẹlifíṣàn ẹ ni ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni ẹ fún aláǹfààní ẹ̀ kí ilé ayé jẹ́ kó gbàlejò rere kí a mọ̀ àyíká ẹ̀ kama níbi kúránì wọn pílẹ̀ yẹn lọ́wọ́ yẹn wáàsí wọn wọn pílẹ̀ yẹn nbẹ yẹn alikunu tuma ni wọn ń segin yẹn wọn ni ah, ọmọ kúrò mọdà náà bẹ ń ta ni ọmọ kúrò mọdà náà bẹ ń ta ni bí sẹ ń bẹ káàkiri àwọn ìlú àwọn mùsùlùmí nìyẹn káàkiri àgbáyé kíkàdùkọ́ mọ̀ pé à ń bẹ lásìkò tá a fi bọ́ lọ́wọ́ bá lò. fàárùlọ́hà min anfusikum khayran. ó ní ẹjẹ́ kọ́ lọ́wọ́ bọ́ orí dáadáa lára yín. fa inna shaqiyya man hurima fihi rahmatallah. ó lẹ́yìn tó jó lórí burú jùlọ lẹ́yìn tó ti pé gbogbo tí wàá jẹ́ orí oṣù yìí ahọ́n ẹ̀ fún àjọtọ́sí. ọwọ́dọ̀ tẹ́ ń yẹ ní òpin orí burúkú tó àtẹ̀yìn fi máa lẹ́lẹ̀ mọ́jú man qama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama. ẹ bá gbìyànjú alẹ́lẹ́ mọ́jú ní oṣù tá a wà yìí torí ọlọ́run tí látara ìgbàgbọ́ ẹ̀sìn ọlọ́run àti tí ìrẹ́jẹ́ ọlọ́run bá lẹ́lẹ́sàn anábìlẹ̀ ọlọ́run bó forí gbogbo ẹ̀sìn tó sì yóò fi jìn man sama ramadana imanan wa ihtisaban ẹ bá gba ramadana dáadáa ẹ kọ́ gbà á pẹ̀lú ìgbàgbọ́ ní ọlọ́ọ̀ba rẹ̀ àti bọ́lọ́ọ̀ba lọ́ba tí sẹ́lẹ̀sán ọlọ́run forí gbogbo ẹ̀sìn tó sì yóò fi jìn sharu quran sharu sharu tilawa ẹgbẹ́ mi ka alukwani re àwọn mùsùlùmí ṣáájú wọn àfi alukwani ṣeré imaamu na Malik rahimahullah tí wọn dábàá ti wọlé wọn ni kò ní kọ́ ni kankan ní kéwọ́n mọ́ ani hadha sharu quran wọ̀yẹ̀kọ́bù alalukur'an alatilawati yóò gbajúmọ̀ kama kẹ́ alukur'an ni hadha imamuna náà maliki yóò ẹ̀yin baba wa ní maliki ni wa màlìkì ní Ramadan gbogbo bí kíbilẹ̀ mara lọ́wọ́ lọ́wọ́ Yakub Buhari tí ó gbajúmọ̀ Imam Shafi'i rahimahullah nínú ẹ̀gbà wa tó wá láti inú gbèsè ayé Ramadan látara àbálùkù wa nílò ní àárọ̀ kílẹ̀ tó ṣú yóò kí alùpàá nìkan délẹ̀ ní alẹ́ kílẹ̀ tó má yọ̀gbọ́dọ̀ alùpàá nìkan kí Ramadan tó délẹ̀ ọgọ́ta àlùkò àyìn lókè àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka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 òun máa fi àlùkọ́rì yẹn náà fílà ọba bẹ́ẹ̀ lórí fàájà báyìí yóò ní sọ́tòlẹ́ka tó bá tún kó ní tó bá bẹ̀rẹ̀ rákà ẹ̀rẹ́ kejì lẹ́yìn sọ́tò Maryam nas kòtò sálámù fi yẹn náà fílà kátó ìmáàmù náà káwa náà gbìyànjú bàbá jẹ lẹsẹ tó wọn bàbá jẹ lẹsẹ tó wọn ká gbìyànjú bákan náà nù àdìsí tí Salman Farisi gbà wá tí bẹ́ẹ̀ dùgbò Khuzaima ìmọ̀ ìbá yà kí náà gbà ń bẹ́ẹ̀ nù dàrgìb wàdàrí ibùnú Mundhir ńgbà tí ń ròyìn lọ àní Muhammad ó ní àwọn ìwà kan bẹ ìwà mẹ́rin ó ní méjì ń bẹ ẹ máa fi yọ Ọlọ́run báyìí nínú Ramadan ó ní méjì ń bẹ ẹ lè rọrọ kú ò lárẹ kí ni dẹ́ẹ̀mà fi yọ́lọ́ ọba nínú Ramadan ó ní náà ní astaghfirullah astaghfirullah tí ò ló ń kà astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah ó ní ẹ̀fín yọ́lọ́ ọba nínú ni nínú sùn la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ó lọ́ọ́ ni ó ní àwọn méjì dáì lè rọ̀ ń bẹ́ kó nú ẹ̀ òun náà ní pé kẹ́ ẹ máa tọrọ àlìjẹ́nà lọ́dọ̀ ọlọ́run kẹ́sì mọ́ ọlọ́run balá láàbò kó nuna allahumma inni as'aluka aljanna wa ma qaraba ilayha min qawlin aw amali lọ́lọ́run mọ̀tọ́lọ́dọ̀ àlìjẹ́nà ntọ́ba ti sùnmi máa nínú ọ̀rọ̀ àti iṣẹ́ mọ́sá ìfirọ̀ wa udhika minan nar wa ma qaraba ilayha min qawlin aw amali ìrọ̀lọ́n mò ń sá díẹ̀ mò ń wẹlẹ́ láàbò kó o nù yà á ná gbogbo tó bá lè sun mi nínú ọ̀rọ̀ àti ṣe yóò kó olùgbèsè ayé mi lè jìnnà sí mi. àwọn súnà ànábì nìyẹn ẹ̀rí tí o ní tí o lè pé kò níye kò ló kà ẹ bá ti sọ ọgọ́rùn ẹsẹ̀ mẹ́tàdínlọ́gọ́rùn ẹ ó ní sáà mo fi yọ́ lọ́ba yín nínú. Zikrullaha dhikran kathira. lórí ká anájọ náà nínú ti tó pọ̀ lórí díẹ̀ eléyìí inú àwọn. Ramadan lọ. wàlẹ̀ nfa kò fi sẹ́yìn. wàlẹ̀ nfa wàlẹ̀ tọ̀ kánáwó kánáwó nu Ramadan inú ẹ̀ ní kára oúnjẹ báwọn èèyàn kábọn ẹ ló jẹ sínú àdébìlẹ bá fún aláwẹ ló jẹ sínú oná gbalada aláwẹ láì sí àwẹ láì dín aláwẹ kù yóò ti di àforíjì fún olóòtú yóò kó nínú náà àwọn orí pọ̀ táwọn ṣe infaq ìtìá iftar tọ́dù sọ lẹ́bílẹ̀ Lárúbáwá iftar sọ ní jàmáyé millions ló máa sin lẹ́ẹ̀kan náà lóúnjẹ tó dáa lóúnjẹ tó dáa tí èèyàn tó bá ń travel tó lọ sí umura ní Ramadan tó gbé mọ́tò jayínlẹ̀ ní plẹ̀tẹ́lẹ̀ jẹ́dà ẹ bá wà náà kọ́ báyìí pé wọ́ ìrọ̀lẹ́ lẹ lọ bí masáde bá kọ́ dé báyìí tí mọ́tò bá tó ti mẹ́mẹ́ kò sáà ń sáré kan wọ́n á ti tó lẹ́rìn gẹ́dẹ́ wọ́n ti rẹ́ gẹ́dẹ́ ẹ sì jẹ́ntẹ́ tó kírun òfin wà bó Madina ní àsìkò wọn wọ́n máa fàyàn lọ́ba yẹn ìyẹn mẹ́ta lè fẹ́ gbọ́dọ̀ mi ló ti sinmi. Allahu Akbar. ngbọba ilé yóò gba bàtà ilé yóò gba bàtà tún ilé yóò gba bàtà àlàáfíà. <laughs> wọ́n mọ̀ jásí. wọ́n jásí <laughs> ẹ wá pé ọ̀dọ́ yín méjì máa dé. jẹ̀bọ̀n <laughs> lọ méjì dẹ́nu. àwọn àwọn olówó kan náà kí wọ́n fẹ́ wọ́n forí lọ́dọ̀ lọ èyí olówó wa náà kọ́. tẹ̀wéèrè dá àwọn ilẹ̀ wọn tẹ̀wéèrè ni mọ́ṣáláì ní islámì. ààrẹ náà ni ìyẹn ni pé kí a náwó fún àwọn tí ń polongo ẹ̀sìn lọ́nà tó lálàáfíà àṣírí páwọn olówó wa náà gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn programu tí àwọn afáàn ṣe ní Ramadan ìgbìyànjú ni ká má jẹ́ kó dúró ká má gbọ́n ìmọ̀ràn mi pé àwọn afáà tẹ́ ẹ bá fún lọ́rọ̀ sọ ẹ jẹ́ wọn jẹ́ afáà tó dángájíà kàn jẹ́ afáà táyé ṣe kàn jẹ́ afáà rere kárí ń jẹun sọ lára wọn hmm. ó sì pàtàkì kí ẹ sì sọ̀rọ̀ gidi fáráyé ìlú e, hmm. e, wa ìlú bùkátà sọ̀rọ̀ gidi táti bára wa sódódó ọ̀rọ̀ yíyìn àwọn olówó ti pọ̀ jù yíyìn ìjọba ti pọ̀ jù a ní kò ọ̀rọ̀ wà ebi ká tó bẹ̀rẹ̀ wọ́n sọ pé iye ìṣẹ́jú tó ń ra fún yìí rẹ̀ ìyẹn náà ti mọ ibi tí ń lọ pé iye ìjẹ́ tó ń ra fún yìí rẹ̀ o bóòlù sọ àgbẹ̀ kò sọ̀rọ̀ gbé kọsáyé kọsáyé ọ̀rọ̀ ń bẹ bàtúndọ̀lá ọ̀rọ̀ ń bẹ kọsáyé nígbà bá dùn àdúrà àsìkò akátá àyìnkò akátá láti fi fi gbogbo ẹ ṣe torí díẹ̀ àǹfààní mọ̀ràn ni inú àwọn katiba ti bá Ramadan lò òun náà ni ẹ kó tó wá kan àsìkò itikafat ìgbà tí Ramadan bá ń dogun lọ ìkúrasí mọ́sálásí kó kan ìkúrasí zakat al-fitr lẹ́yìn náà sọ̀látù tàràwì sọ̀látù tàràwì wa bá ká kí dáadáa pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó a gba àwọn alẹ́ látọ̀rọ̀ kọ́dìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo lè náà ní sí olóore kó a tó kọ ọ̀rọ̀ eid wà dábòlè eid ẹ̀yẹ ọdún ẹ̀kọ́ ọdún bólásì sọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo lè inú àwọn wazọ́ìf ṣá Ramadan inú àwọn ojúṣe wa ní Ramadan ni káwá lo àsìkò ọdún ìkàfẹ́gbẹ́ Ọlọ́run bá tó pọ̀ fólè dé wa sọfún alánà pé olórí wa sọ yìí pé àwùjọ wa ti forí sanpọ́n gbàtà wa nìkan fail ọba bá rán lọ sùkú tí ọ níta náwó lè lórí ẹgẹdẹ tí ò lè sọ dọdá okùnà ẹni wa ọlọ́run wa kó ìlú wa lé lọ́wọ́ lásìkò yìí táwa náà dìbò yàn síbẹ̀ tókò fèrè àwa náà là yẹn síbẹ̀ ọwọ́ á ní mọ́tò tẹ gbé fún ní bíríkì sharing or control ma ẹ̀rí jíà ó ti yọ ọjà ma ṣùgbọ́n ọba àdékọ́lá ó ní fàfẹ́ rú fàfẹ́ rú ila Allah ọ̀n tó rọ yọ ọba lójútu má fàfẹ́ rú ila Allah ẹ padà sọ́dọ̀ ọlọ́run inni lakum minhu nadhirun mubin àní Muhammad ọlọ́wọ́ á ní kọ́ sọ pé òun yìí jẹ́ olùsèkìlọ fún yín tó fojú hàn látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n tẹ́ bá fẹ́ padà kí ni bá jẹ́ wọn. wàá tẹ́lẹ̀ àlùmọ́ àwọ̀ ìlàhàn àkàrà. ọlọ́run tẹ́ bá òótọ́ ni bá fẹ́ padà o àkọ́kọ́ má jẹ́ mú ìpadà onípẹ́ ẹ̀ gbọ́dọ̀ mú nǹkan kan pọ̀ mọ́ lọ́hùn kò sóòsà mọ́ kò sí gúngún mọ́ kò sóró mọ́ kò sí pé òkè kan là ń bọ mọ́ kò nílẹ̀ lómi lẹ́yìn ọlọ́run ẹyọ náà ni òun ló ní òun ló dá yín kò sẹ́bọ̀ kò sẹ́tutù àwa gbà ṣáájú dédé sẹ́yìn àfáà gan dúró dédé ńgbà tá àfáà bá ti wá sí fóun gánà tó ń tẹ táwọn náà ń gbé ẹbọ tí wọ́n daláwo àwọn èèyàn sì sọ pé nígbà tí baálé bá ti ń lùlù a gbọ́dọ̀ bu ọmọ nulẹ̀ kíni tí ń jó tó wá jójó tó fi apá kan tó fẹsẹ̀ kan tó gbà baálé lé ló ń lùlù olódàálẹ̀ ńgbà táwọn àfáà náà bá ti dúró dédé bóun yà ti fẹ́ dúró dédé ìdá zalla alimu zalla bi zalla ti ìdá alam. tí onímọ̀ bá ti yẹ gẹ̀rẹ́ ayé náà yẹ nu tó pé ọlọ́run fi wá ṣe àtàyè ṣe ẹ̀yà fa ẹ̀yà da lẹ́yìn náà yí ìjọba tó yẹ pé káàkiri lórí nílùú wa ìlẹ́ni ọ̀rọ̀ ọ̀rọ̀ fúnjọba láti náwó lórí òòṣà àjùkọ́ náwó lórí ẹ̀sìn lọ òòṣà ni wọ́n ń gbé lárugẹ káàkiri ó sì kú díẹ̀ káàtó ó kú díẹ̀ káàtó àtibàjẹ́ ọlọ́run tó bá gbóòtọ́ lè fẹ́ padà. wàlá tajalu ma'a Allahi ilahan akhara. ó ní ẹ̀gbọ́n mú nǹkan mi pọ̀ mọ́ lọ́hún. inni lakum minhu nadhirun mubin. olóhùn anábì tó jẹ́ olùsèkìlọ̀ látọ̀dọ̀ náà bá fún yín ìgbàjọ sanu bìlá yín àwọn afárokò ìkìlọ̀ látọ̀ ń sẹ́wọ̀n látòrí ahọ́n ọlọ́run látòrí ahọ́n àná Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà tẹ́ bá fẹ́ padà Wala takarabu buzina. Wala takarabu buzina. ara bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbàdá sọ́dọ̀ ọlọ́run ẹ má súnmọ́ sínú abèlè gbàgbà jẹ́ ṣe. innahu kana fahisha. gbogbo sínú jẹ́ aburú gbà. sa sabila. ó dojú ọ̀nà tí ọ̀dà sí ojú ọ̀nà náà ara ìpadà náà nìyẹn wàlá takarabu zina ẹ má súnmọ́ sínú. Allahu akbar Allahu akbar ẹ̀yin olùwò wálé mo lérò pé gbogbo náà ni a ti rí ẹ̀kọ́ kan àbí mi kọ́ nínú ètò tèmi wọ́n ní àwùjọ wa ó ti forí sánpọ́n bó lórí wa ti wí náà ni àwọn òǹwòye lágbàáyé pé àwọn àmì tí wọ́n ń rí lára ìlú tó bá fẹ́ forí sánpọ́n ó ti ń wà lára orílẹ̀-èdè wa nàìjíríà mo rò pé àkókò rèé láti ronú àkókò rèé láti súnmọ́ lọ́hùn oṣù ramadan fún wa ní àǹfààní láti tọ́ ìgbésí ayé àwọn ẹni rere wò ká sì tẹ̀síwájú bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan èrè bí àwẹ̀ ọlọ́run ní la'allakum tattaqun ká lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run ká fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ká ìwà àwọn ẹni rẹ̀ hù náà ni àwọn afá ti ń bá wa sọ yìí kí la lè ṣe tí àwùjọ wa ó fi tò tí ó fi gún àwọn gẹ́gẹ́ bí aráàlú àwọn gẹ́gẹ́ bí ìjọba àwọn gẹ́gẹ́ bí àwọn olówó àwọn gẹ́gẹ́ bí afá àwọn gẹ́gẹ́ bí mẹ̀kúnnù gbogbo apáta òun náà ni wọn ó la ojúṣe lé wa lọ́wọ́ nínú oṣù yìí oṣù ọlọ́run oṣù Islam oṣù bẹ̀rù ọlọ́run àkọlọ́mọba kí mọ̀sá fún wa ní àwùjọ náà tún ṣe ọlọ́run kọ́ mọ̀ jẹ́ kí àwùjọ wa kí ó forí sápọ́n ní àsìkò díẹ̀ tó kì á pe àwọn afá kan bá ní bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́mọba kí mọ̀sá bá ní to ìlú wa kó fi wá lọ́kàn balẹ̀ ńbẹ̀ ọ̀làlá ìlà ìlà. lọ́n à ń bẹ àlejò tá a fẹ́ bẹ àsìkò yìí àsìkò gbàdúrà ni lọ́lọ́n mọ́sá bá ní fi ìlú alọ́kàn balẹ̀ bó ti jẹ́ ìṣòro léde ọbẹ̀ lórí à ń parẹ́ ni à ń dà lóru tó ń ṣẹlẹ̀ lọ́lọ́n bá ní pẹ̀tù ẹ o bá ní pẹ̀tù sí o àwọn olórí bá ní kàn máa ṣe o. Ni àpapọ̀ níbanìkan máa ṣe o ní stéètì níbanìkan ṣe ìjọba àbílẹ̀ níbanìkan máa ṣe o ilé ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọṣẹ́kọ̀ wa máa ṣe àwọn ilé ìjọsìn wa mọ̀ṣẹ́kọ̀ wa máa ṣe àtàwọn mùsùlùmí àtàwọn kírísítẹ́nì ọlọ́mọṣẹ́kọ̀ wa máa ṣe ọlọ́wọ́ bá adékọ́lá mọ́ṣá ìbánitukọ̀ orílẹ̀-èdè tó bá nítukọ̀ orílẹ̀-èdè àwa bẹ́ẹ̀ ló yàtọ̀ orílẹ̀-èdè gbogbo àgbáyé tó ń wá gbóná jẹjẹrẹ lọ́lọ́ba ti pọ̀tọ́sí Egypt bá ní pọ̀tọ́sí bẹ́ẹ̀ náà syria kpanikpɛtusi bẹ́ẹ̀ náà ni afghanistan kpanikpɛtusi bẹ́ẹ̀ náà ni iraq kpanikpɛtusi bẹ́ẹ̀ náà ni turkey kpanikpɛtusi bẹ́ẹ̀ káàkiri káàkiri káàkiri káàkiri àgbáyé mọ́sá kpanikpɛtusi o à ń bẹ́ẹ̀ ni mọ́sá gbàdúrà wa à ń bẹ́ẹ̀ ni mọ́sá gbàdúrà wa ọlá àjọkóso rẹ ọlá àpò alẹ́ lomi ìta lè képe jùlọ lọ́ba náà lọ. اللهم آمنا في أوطاننا وولي علينا خيارنا ولا تولي علينا شرارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا